olódùmarè ọba mi ìbàrẹ lásìkò yìí mo tún yọ bí ọjọ́ mo lálẹ́ bí òṣùmàrè gbọ́ tún yọ gbòsí yọ ó gbàgbé méjì ọyọ fófó ẹ̀jẹ̀ kí ìdí ó tún máa já tòun tòwú a ti dédé ètò fótó ni <laughs> ọtún ọtún là á bọ́jọ́ ọtún ọtún là á bọ́ọ̀rùn òkè òkè báyìí ní iléeṣẹ́ bìkà tẹlifíṣàn mọ̀ lọ àní rẹ̀yìn láíláí ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣeun ẹ kú àdúrótì ẹ kú àdúrótì bí gbẹkẹsẹ fọ́ọ̀tì létí ẹgbàrúkù tí iléeṣẹ́ bìkà ẹ ní lọ sẹ́yìn láíláí mi ìdẹ̀ ní wáyìntì mo fẹ́ rán in létí nǹkan a lọ sí ìlú kan nílùú ọ̀fà a bá bàbá mi àgbàlagbà kan báyìí sọ bóyá ẹran ti bàbá mi yẹn tá a gbé wá olúọdẹ ẹ̀nàjà àwọn ni à ń bá sọ̀rọ̀ bá ti lé ní wọ́n ti lé ní ogóje ogóje ọdún nígbà náà lọ́hùn bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n á béèrè ọ̀rọ̀ bàbá nínú ilé wọn ẹ rántí pé orí bẹ́ẹ̀dì bàbá jókòó síbẹ̀ wọ́n ti dàgbà wọ́n ń bẹ̀rẹ̀ orí báyìí ni ẹ ti rántí wọn nínú àwọn àwọn clips wa tẹ́ ń wò wọ́n ní bàbá o ó wù mí kí n bá yín sọ̀rọ̀ jù báyìí lọ bàbá wa ní ha kékeré lẹ́bàá ìlàta tí fi sọkọ ojú ọmọ àwọn akérébíata akérébíakin pé kò kò kò sí nílé ó lè rìn àjò ah orí mi wá tì mí lẹ́yìn ó gbé mi pàdé aláwọ̀re lónìí nígbà mo wọ̀lú ira n bá fojú kan olúọdẹ ẹ̀nàjà ẹni tí bàbá àgbàlagbà ajó òní bàbá ọjọ́ sí tí mo sọ fi gbé one forty something ni wọ́n wọ́n ẹ̀sẹ̀ kú lọ́dún tó kọjá ni o mo bá pàdé ọmọ bàbá ń bẹ̀ mo wá ní ọmọ bàbá mo rí mo kí bàbá o. mi náà kí yín dáadáa. Ah, mo kí yín tológun tológun. ẹ̀yin ní kékeré ata tí ò ṣe tí ò bá ojú rẹ tí bàbá ròyìn fún wa lọ́jọ́ ní ẹ̀yin náà rè ẹ bá ń dákọ yín. kọ tèmi ni Musbau Ibrahim àwọn èèyàn mi mi sì máa ń pè mí ní Ikúdàísí. isi olúọdẹ ebo ni. Ikúdàísí olúọdẹ ìnàjà aláró. ìnàjà aláró nípínlẹ̀ wo. nípínlẹ̀ Kwara. síbẹ̀ la wà yìí. ìrá la wà yìí. ìrá rè but ìnàjà kò ju mẹ́ẹ̀lì kan lọ síbí olúọdẹ ni. bẹ́ẹ̀ ni olúọdẹ ìnàjà láró. ẹ ń dẹgbẹ báyìí. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ni baba ń sọ níjó ni. èmi ni baba ń sọ. olúọdẹ gbogbo ìnàjà ń kọ́. gbogbo ìnàjà ń bẹ. nígbà tá a wádìí yín. wọ́n jẹ́ kí n mọ̀ pé láti kékeré ilẹ̀ ti burú wọ́n lè le pé èèyàn líle ní yín láti kékeré níbi tẹ́ ẹ burú dé mo wá ndé skul bí tẹ́ ẹ ti lọ wọ́n lọ́dún mẹ́ta rẹ̀ fi ka pamari one ọdún mẹ́ta rẹ̀ fi ka pamari two ọdún mẹ́ta rẹ̀ fi ka pamari three níbi tẹ́ ẹ burú dé èyí tó wá bà mí lẹ́rù tó bà mí lẹ́rù ńbẹ tí mo fi rò pé ah! olóòdè nàjà jẹgẹdẹgẹ ìkejì ẹkùn ni wọn ní olólùkọ yìí gẹtẹ fẹ ọmọ bàbá rí fọ tí ń fẹ tíṣà ah! bó o lẹ ṣe burú tó tó bá ẹ ẹ ẹ kúrò lórí tíṣà ẹ tó bọ́ sórí ọmọ olùkọ́ yìí kan òun wà ní secondary school èyí wà ní primary school ẹ tún mú yẹn náà ẹ tún kọbẹ fún ẹ tún mú àwọn míì tá a lè sọ pé ẹ sáà ń kọbẹ fún gbogbo kí ló dé burú láti hmm. kéré kí ló dé burú báyìí sẹ́rí ọ̀rọ̀ tẹ sọ gbogbo tẹ sọ yẹ parọ́ ah. torí bàbá mi parọ́ èmi ọmọ náà sì lè parọ́ ah. tó fi dé rana mọ́ bàbá mi àwọn pẹ̀lú àwọn bàbá mi tó wà ní rana gbogbo wọn jọ ń ṣe ni ẹ̀rù ò sì bá èmi torí àmọ́ ọlá ọlá kíni sùn jẹ ọlá kankan ní iṣu náà ń jẹ ọlá bàbá iná lèmi náà ń jẹ. lẹ́bí ń nẹbi ń kọbè. bẹ bá ní mo kọ bìfẹ́ nìkan èmi náà ti lọ ko ọ̀gá mo lọ kọlẹ̀ ọ̀gá tán tún ní kó wá kọ́ wa mo pẹ́ primary school lóòótọ́ àmọ́ ọ̀gá tán ní wá kọ́ wa ẹgbẹ́ ni á. lẹ bá ń wo. dèdè ẹni tí mo lè pè ń gbòòrò náà ni. àti kékeré àti kékeré ni oògùn ti wà lọ́wọ́ yín. à ń gbìyànjú. à ń gbìyànjú. wọ́n ti ẹ̀ lẹ́yìn láwọn àmúdó kan tẹ́ ẹ ṣe sílẹ̀ tó pọ̀ báyìí tẹ́ mọ́ àfọ̀gbọ̀ àwọn ọ̀rẹ́ yín ọlọ́run ló mi irọ́ ṣe rí èmi kọ kẹ́nẹ́ kan ni. kílẹ̀ kọ. kódà tí kóbìnrin máa ń yẹ̀yẹ́ mi hmm. torí mi ní yẹ̀yẹ́ obìnrin àwọn obìnrin nìyá wa hmm. àwọn náà bí wa. kóbìnrin ọmọ yẹ̀yẹ́ yín. Hmm. torí mi náà ò lè yẹ̀yẹ́ obìnrin torí àwọn ni màmá wa torí bẹ́ẹ̀ yín náà ò lè yẹ̀yẹ́ obìnrin torí àwọn ò lè yẹ̀yẹ́ obìnrin àmọ́ obìnrin tó bá yẹ̀yẹ́ mi kódà kó ọba ìlú ni wò lè dórí ìyàwó mi tí ì tán ní orí adé èèyàn gbúrọ̀ báyàwó orí adé sùn tọ́ba bá ní ilé dóyà wọn mo lè do mo lè ṣe ní kíní tèmi. níbi tẹ́ ẹ burú dé. kan èmi ń kálukú pẹ̀lú. mo mọ̀ dáre láyé mi. àlébù tọ́lọ́run fún un ni. n sì ní ju ìyàwó kan lọ. olóde ṣe pé mo sọ fún yín pé mo ṣèwádìí yín púpọ̀ púpọ̀ ìwádìí tí mo ṣe ó fi yé mi wípé èèyàn líle ni yín láti kékeré ṣùgbọ́n n tó sọ yín dẹni tó rọ̀ báyìí tó jẹ́ǹtù báyìí òun ni wípé ẹ ní accident kan ẹ̀yin àti arákùnrin kan tó wáá jẹ́ kẹ́ ẹ rọ̀ débi wípé àwọn èèyàn gan tún sọ yín lóko wọ́n ń pè yín ní ikú dàísí ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni bàbá lóòótọ́ ni mo l'accident èmi àti èèyàn sí ọ̀rẹ́ ọ̀gá mi náà sì dájọ́ lọ sí ìlú wọn tàbí l'accident even gan ni ìlẹ̀ gbàgbé ó ní ìlẹ̀ sá kìlómítà pin ni mo fi sá pin àfi bọ́ sínú odò ọ̀yun ní ọ̀fà bá a bá ní káwò yín dáadáa báyìí agbúrò máa pè é ní àkàndá ọlọ́run àyànfẹ́ ọlọ́run ẹni àánú àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá hmm? Hmm. torí wu kúrẹ́ àìsí tá ń pè mí náà àkọ́kọ́ àbíkú ni mí. ẹ ti lọ ẹ ti wá ẹ ti hmm. lọ ẹ ti wá. ọdẹ alẹ ni n pè accident yẹn ló jẹ́ kí n kí n rọ̀ torí ìgbà tí mo mọ̀ èèyàn tán gan-an pé dókítà wá láti general hospital lọ́fà ni wọ́n á béèrè àwọn question kan sí méjì lọ́wọ́ mi nílé. ẹ ti kọ́kọ́ ńgbà tí accident ń ṣẹlẹ̀ ẹ mọ bí tẹ wà bóyá èrò ayé ni ni bóyá èrò ọ̀run jíjí tẹ wá jí tẹ dá àyàn mọ̀ lẹ kọ́kọ́ jẹ èkuru àbí. bẹ́ẹ̀ni èkuru lẹ jẹ tẹ fi dá àyàn mọ̀. bẹ́ẹ̀ni torí nígbà tí ẹnìkan ló wọlé wọn fún mi lẹkùn jẹ mo mọ̀ pé èkú mo bá lọ́wọ́ mi lẹ́yìn oṣù méjì tẹ́ ẹ̀ ti sọ̀rọ̀ sẹ́ni kankan tí n ti sọ̀rọ̀ sí ẹ̀dá ẹ̀là ìkankan ẹni lè ní mo ní bọ́sítọ̀bù mo wá o èmi lè rókàn èmi lè rókàn ń lọ bí iṣẹ́ lọ́la o n ti ń wí náà tán ni mò ń wí nu èmi ò wí èmi ò kanlẹ̀ mọ̀ pé mò ń wí nǹkan kan àmọ́ níjọ́ tí ń dá èèyàn mọ̀ báyìí èkú náà fún mi. ta ló fún yín. ìmọ̀ ẹni tó gbé kù ń wa wọ́n kàn fún mi lẹ́kùn yẹn èkú tán sì fún mi èmi tó ṣe pé gbogbo mẹ́rin ni mo lásìlẹ̀ǹtì yìí èmi ti wà nílùú mi ó yẹ pé mò ń rí àwọn nǹkan tí mò ń rí gan ó ti joyè ibẹ̀ fàìn ju gbogbo ilé ayé tá a wà á lọ ẹran méje ni bàbá mi àti màmá mi sì pa níjọ́ tí ní kí n lè dé èèyàn padà ntẹ bá fẹ́ jẹ nǹkan ẹ pàṣẹ ni tí n tó bá wù yín lọ́kàn yín pé mo fẹ́ jẹ mo fi ọlọ́run ọba láàánú búra ní ìwà. ẹ ti ń rí ìlú mi. tí mo gbò mí mo ti níyàwó mẹ. Ah! ó lè pé ìgbà tí mo fẹ́ jẹ ìkù mo fi ọlọ́run ọba láàánú búra ó kàn ń sọwọ́ méjèèjì báyìí sí mi ní ọkàn ni nígbà tí nínú ìgbà tí màá wá sọ jíbà ni mo bá ìkú ní ọwọ́ yín ìgbà tẹ́nìkan wá wá bọ̀dá mi kan ní kútọ́ nínú kí n ṣiṣẹ́ wá ní à àmúṣbà má bínú kíní kan pé mo ọkọ̀ wa ló wá sójú ọ̀nà bọ̀dá wà sí ìrìn tó ó fún mi ní twelve thousand wọ́n ń dákun gbà máa fi lè rí lógun àmọ́ díẹ̀díẹ̀ o máa ṣọ́ra o máa ṣe kíní o ó lọ ìyá kan náà wọlé fún mi ní six thousand mo sáà àwọn owó tán sáà fún mi because dáàdi mi ò rí náà bàbá ti dàgbà hmm. wọ́n sì wà ní orí ìjókòó ń pa lọ wọ́n wá lọ tán wọ́n á ní bàá mi ó ní ah, ọ̀nà lọ́mọ ṣeun mo lọ́lọ́run ṣe ń fún kínni mo ní tí bọ̀dá wà sí ò bá gbọ́n sí ìyá tó wá náà ò tún gbọ́n ni wọ́n máa ń ṣe kí n máa rọra ń kàn kówó fún mi àmì mi ò mọ̀ lọ náwó wọn ni wọ́n ah, wèrè mú wọn ni wèrè mú ìwọ gangan wèrè mú <laughs> ẹ n bá ń pe ìyá rẹ kí wọ́n fi hàn sí olú nílùú kan fi wọn yẹn fi fi akíndani dání èèyàn sí olú ọdẹ ìgbé kakaka ka kakaka ìrètí tí ò bá gbójú kò lè pàgín irú èèyàn bẹ́ẹ̀ lè jẹ́ ẹ gbowó àbí ẹ gbowó díẹ̀ o lásìkò ń dẹ̀gbẹ́ gbogbo ìnàjà káàkiri gbogbo Kwara tá a wà àti pàgàlà hmm. apẹtu hmm, apẹsu apáyìnrìn ikùn oríṣiríṣi ẹran. èyí ò ní dédé àwọn ẹranko tó wọ́pọ̀ lágbègbè Rambi àti kíkọ́ pé Kwara lápapọ̀ hmm. ah! olóde o inú mi dùn ayọ̀ mi kó láti fojú mi kan yín iṣẹ́ ọdẹ yín bó ló ṣe bẹ̀rẹ̀ gan. níjọ́ tí ń yìnbọn tí ń bẹ̀rẹ̀ sí ní gbébọn ní tí gbogbo ayé ò rí mi báyìí ọjọ́ náà ó lé o. kí ló ṣẹlẹ̀ níjọ́ náà torí ní ọjọ́ náà bàbá mi yìnbọn igbó tí gbogbo àwọn olóòdẹ rárá mọ igbó náà kò sí olóòdẹ lágbègbè tí ò mọ igbó wọn yìí fún èèyàn kankan láǹfààní àti dẹ ìnàjà ló wà wọn yìí gbà kéèyàn dẹ. kí ló dé. àwọn tó ní àwọn ọmọ ọba ibẹ̀ náà ní ipò táwọn yìí àwọn ọmọ ọba ń sìn ní pẹ̀lú bàbá mi àjọpọ̀ àlà tá a bá fẹ́ dẹ gbóhùn tẹ́nìkan bá ní ìnáwó làmọ́ ń dẹ ẹran pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn fún yàn láyè kéèyàn dé. àmú wọn fún yàn láyè kéèyàn dé táwọn bá nínáwó àbí bàbá mi nínáwó àbí èyí wọn kan nínáwó wọn là lè lọ dé kó àmọ́ kò sí pé ẹ̀pẹ́ rìn. kí wàá ló ṣẹlẹ̀ níjọ́ tẹ ọkọ yìnbọn. yóò dáa fún yín níyìn tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ń jọ́ náà ni pé bàbá mi wá yìnbọn mọ́ ẹ̀tù torí bàbá mi ti dẹgbò rìsáàfù sí gbogbo ẹ̀sẹ̀ kan tó padà wálé àwọn àyìnbọn mẹ́tù àárín ìgboro ẹ̀tù yẹn wá ké wá àárín ìgboro àárín ìgboro náà ti pa ẹtù ni àwọn ará ìgboro náà pa ẹtù wọn wá ní àwọn bàbá ọdẹ náà ní àwọn olóòdẹ náà ń dẹ̀gbẹ́ ní igbó yìí wọn wá wọn wá gbẹ́tù wá fún wa ní ibi tá a ti ńgbà tá a dé ibi tá a ti pẹ̀ràn ni bàbá wa ní ẹtù tán gbé wá láti gbòòrò ní ní ẹtù èmi náà mo yìnbọn níbọn mi wá bá ẹtù lẹ́sẹ̀ gbé ní ẹsẹ̀ wọn náà lè pe lémi wọn wá nìkan kó ọ̀yà bíi mẹ́fà kún ẹtù yẹn wọn wá nìkan kó lọ fún ìyálòde kan gbé lọ fún àárín ìlú kan pọ̀ yẹn kí ló dé wọn wá pín wọn lọ pín ẹran wọn bàbá kí ló dé tó jẹ́ pé gbogbo ẹran tí àwọn èèyàn tán ṣe fìtínà sí látàárọ̀ tán ṣe mọ̀rọ̀ra gbé tí kò bàbá létí wọn ni àbẹ̀yẹn ti ṣe nù kí sọ̀rọ̀ pẹ́ràn yẹn ti wọ̀lú hmm, bá a ṣe gbọ́dọ̀ ṣe nu tó bá yá tí irú rẹ bá padà kán bó ṣe ṣe nu o ni mo ti gbọ́. bí ẹ tún ṣe wọ̀ lóhùn mi ó léwu kò í ṣe pé ó léwu àwọn wo pé àgbà ti dé sáwọn kì í ṣe ó yẹ kó tọ́ sírú àwọn tó ṣe pé táwọn bá yìnbọn sẹ́ran bẹ́ẹ̀ sì ni èmi gangan tí mo jọ́ mọ wọ́n mọ̀ pé tí bàbá bá tí ọba ti gbọ́ ìbọn bàbá báyìí wọn ò yan èèyàn tí ó lọ gbé ẹran ni torí pé ìdí tá máa fi ń yẹ̀yàn ni pé bàbá ò ní pẹran kékeré bàbá ò pẹran kékeré kò sí gbogbo ọmọdé ẹ̀nàjà tẹ̀ lè béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní tẹ́ máa ti gbọ́ ọ̀bọ̀n ọlọ́run wọ́n ló lọ́dẹ ti yìnbọn ta ni ó lọ gbé ẹran o ni wọ́n lọ bẹ̀ wọ́n sì lọ gbé ẹran tán bá pa. kò sí ẹni ọdẹ ọmọdé ẹ̀nàjà tí rátí gbóhùn bá bàbá mi tí ò dá mu kódà tó di ọ̀fà ìbọn ohun bàbá mi ó yàtọ̀ sí gbogbo ìbọn. kí ló mú yàtọ̀. tọ́ àlà ọlọ́run ni àárín nìkan ló yé ohun bàbá mi ó yàtọ̀ ó sì kúrò nígbẹ́níjọ́ náà sẹ́mi kan ti ń sọ fún pé kí n máa yìnbọn torí ẹni tí ò tó mi yìnbọn mo ti wá gbébọn lé mi lọ́wọ́ báyìí níjọ́ náà báyìí pé gbà onítọ̀ olùọdẹ yín ni aláàtò ní lọ ìbọn tọmọ yìí ni bàbá yín gbélé lọ́wọ́ ìlú náà ìbọn náà ní sí ń lòdò ni dàsìkò yìí báyìí dàsìkò yìí bí n sọ yìí Hmm, bí wọ́n ṣe bí mo ṣe bẹ́ẹ̀ mi ṣe ń pẹran tó níwọ̀nba tèmi o hmm, nra bọ́n rí gbogbo ìbọn tí bàbá mi kú kalẹ̀ ni mò ń lò. ṣùgbọ́n ṣé ẹ̀sìn rò pé ojú lásán bàbá wọn ṣe ń pẹran gbà. Hmm, bàbá gbìyànjú wọ́n ti nínú gbìyànjú wọn yẹn náà sì ná fún àwa ọmọ náà náà làwa náà sì ń ṣe ṣùgbọ́n wọ́n ní ogun bíi gàlà pípa àwọn èmi ò lè ṣe. kí ló dé ìgàdò ìṣe ẹran tí èèyàn lè mú mọ́ pa ṣáṣáṣá bá wọn ṣùgbọ́n àwa náà gbìyànjú ní nípa rẹ̀ àwọn ìgbà tó ti di pé mi ń bímọ torí kò sí bí ìyàwó yẹn ṣe lè lóyún hmm, tẹ bá lọ̀gbẹ ìka yọjú sí i ẹ wá gbọ́dọ̀ pa èmi pa á sì tún lè pa nígbà mi bá ṣe wí o lọ́la yín báyìí <laughs> lọ́la àwọn ìwé ní ìsìn gan a sì lè pa tán bá fún yàn ní kíyà pé pa. Hmm, tòró ní nǹkan síkan èjì tí wọ́n sì máa ṣe ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ pé òun ò ní ẹnìkankan tó lè lọ bá torí èmi mọ̀ pé àwọn gbogbo àwọn ìyá mi mo mọ̀ pé tèmi náà náà ṣe èmi náà ṣe ń ṣe tiwọn nítorí náà náà èmi náà fi ìbẹ̀rù ìbẹ̀rù pé ẹ̀rí bà mí. ìjọ tí ẹ ti ń dẹ̀gbẹ́ ǹjẹ́ ẹ ti pàdé bí ẹ bọ́ra rí. Ah, eléyìí èèyàn máa pàdé ẹ̀bọ̀ra èmi náà pàdé ẹ̀bọ̀ra rí igbó wo lẹ lọ. igbó arin kínkín. níbo ló wà. ní nàìjà ló wà. bẹ́ẹ̀ lẹ́tí pàdé ẹ̀ bọ́ra. bẹ́ẹ̀ kí wàá ló ṣẹlẹ̀ níjọ́ náà. Hmm, bí mi ṣe ń dẹ̀gbẹ́ lọ mo kọ́kọ́ rí iná kan níwájú iná tí mo sì rí mò ń wo fín mo rò pọ̀ dẹni mo wá ń tọ iná yẹn lọ nígbà tí n sì ń tọ iná lọ mo dé ojú odò ibi tí mo padà dúró sí mo rí pé iná yẹn ń sún mọ́ mi bọ̀ ń sún mọ́ mi bọ̀ nígbà tó yá èmi sáà dúró lé ẹgbẹ́ kan nígbà tó yá mo wá mo lo iná torí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dẹ̀ iná ìtàn náà ti john ni mo lò nígbà náà torí gbà yẹn náà mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yín ìbọn ìbọn gan mo yọ gbé lọ ìgbẹ́ náà torí bàbá ògbúdọ̀ mọ̀ bàbá lòun ò lọ́gbẹ́ ni mo fi yọ̀bọ̀n rẹ̀ gbé nínú ìbọn tán kó mo gbé kan àmọ́ iná wọn mo lò kábàdì wọn náà mo jí mú tí mo fi yẹ̀gbẹ́ lọ tí wàá lè rí kí ni. nígbà tí mo sì bá a pàdé mo rí i pé òtútù mú mi gan orí mi kọ́kọ́ ń dìde ni ń kọ́kọ́ ń dìde ni mo pẹ́ síbò mi n sì mọ̀ nǹkan kan nígbà náà n mọ̀ nǹkan kan tí mo lè wí ah, ẹ mọ̀ pa tí mo lè wí kí wàá ló kì í láyà tẹ fi lọgbẹ. láì di láì di ìyá máa di yá lọgbẹ nì. ẹ mọ̀ pé tẹ́lẹ̀ yìí bá rí mi wọ́n ní ọmọ ọ̀fun alẹ́ran jẹ títọ́ bá rí mi ọmọ ọ̀fun alẹ́ran jẹ lèmi náà sì bẹ̀rẹ̀ ni wọ́n ń yọ ìbọn yìí gbé tí kódà ìbùn nígbà náà tí bàbá mi bá lọ ìgbẹ́bù mi iná wọn yẹn pé mẹ́ta mo lè dọ́gbọ́n gbé torí nígbà náà náà táwa náà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́njú pé àmọ́ wá obìnrin káàkiri ẹni tó bá mẹ́ràn ẹgbẹ́ dání déránà bọ̀ tù nínà jà ní òfẹ́ yàwó <laughs> ẹ̀ǹkùlé ìlú báyìí ní sì ti mọ rẹ̀ràn pa tẹ́lẹ̀ níjọ́ náà ń rẹ̀ràn pa lẹ́ǹkùlé ló sún mi dégbò arin kínkín tí mo fi lọ pàdé rẹ̀. tẹ́ fi pàdé ohun ẹ̀ bẹ̀. tí mo fi pàdé rẹ̀ níbẹ̀ níjọ́ náà kò bá yín jà kò ní ìbá mi jà o àmọ́ mo họ kílẹ̀ họ fún nígbà ń wè mí téèyàn ní nǹkan kan mo wò ó pé ṣé bíbá mi náà ti máa ń pàdé rẹ̀ ni ìgbà tí mo sì délé mo pa mo ṣàlàyé fún bàbá pé tọ̀ bàbá ó ní báyìí báyìí báyìí nígbà àwọn nìkan bẹ́ẹ̀ ń bẹ̀ pé ìwìn ọ̀gán ni. ìwìn ọ̀gán ìwìn ọ̀gán owó ní ìwìn ọ̀gán wọn ló ti wà ń bẹ tipẹ́. inú ọ̀gán ló ń gbé. Hmm, wọn ní ìwìn ọ̀gán ni. ẹ ní nǹkan kan ìní nǹkan kan náà gbà òun náà ṣẹ̀ṣẹ̀ wá ní ọdí tó mú roko àmọ́ ọtí tó yẹ̀bà. iṣẹ́ ọdẹ tó ṣe é jókòó tì ní. níwọ̀n bó ṣe é jókòó tì o ó ṣe kúrò ní níwọ̀n bá ohun tèmi jókòó tì nù. jíjẹ jókòó tì nù. tí mo jókòó ká sóògùn ká ṣe kìnìún àmẹ́mi ò rí sáńbọ́ọ̀dù pé dàgbàjẹ́ wa o tí n bá ṣe nǹkan fún yín tó bá dáhùn bí bàbá tèmi ṣe ní kí n máa ṣe tó bá dá yín lóhùn ẹ̀wọ̀n mo wò jẹ́gùn ẹ bá sì wá náà tọ sàlámù àlékún kí kálukú máa ń lọ nílọ rẹ níjọ tọlọ́run ó tún ní àpàdé tó ń bọ̀. olóòdè ẹ má bínú wọn kí àgbàlagbà bàbá yín kí wọn tó jáde láyé mo sọ pé elédùn á ràn wọn lọ́wọ́ ó bùn wọn lẹ́bùn eh, àṣírí tó pọ̀ ṣùgbọ́n nínú ìwádìí ìwádìí fi yàwó pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbáyé tí wọ́n bá kọ nǹkan lẹ̀ wọ́n ló máa ń ní nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ń kù sí wọn ń kù sínú àwọn àkáǹtì tí wọ́n kọ lẹ̀ yóò kù kẹ̀kẹ̀kẹ̀ tí wọ́n fi kún àkáǹtì tí ó fi pé lọ́dọ̀ tí yín bò ló ṣe rí ṣé gbogbo oògùn ni bàbá yín gbélé fún yín tẹ̀sí ń jàǹfààní ẹ̀dá àgọ́ yìí. ṣe rí ó ní bí òbí ẹni kálukú ṣe ń ṣe ti tiẹ̀ bàbá tèmi fi oògùn pamọ́ ẹ̀kejì àtìgbà tí bàbá mi sì ti kú nísìn tí nǹkan bá rú mi lójú irú ọ̀rọ̀ tá à ń sọ lónìí bá a ti ń sọ̀rọ̀ yìí tí n bá fẹ́ máa sọ̀rọ̀ lálẹ́ máa bá wọn sọ̀rọ̀ lágbára ọlọ́. tá a bá ta ni sọ̀rọ̀. bàbá mi tó ti kú bàbá yín tó ti kú. bẹ́ẹ̀ ni. tí bàbá yín tó ti kú tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lálẹ́ ẹ̀ bá wọn sọ̀rọ̀. lágbára Ọlọ́run. Ah, bí ibo. yóò sọ̀rọ̀ fún mi látijọ́ tí bàbá mi ti kú di òní tí ọ̀rọ̀ bá yíwọ́ pé mi ò rí ibi iṣẹ́ lọ àbí tí ó fi di pé ibi ó pa mí yóò pa àwọn ọmọ mi nù lé lágbára Ọlọ́run mo lè má rí fisikálì báyìí ń gbóhùn rẹ̀. ẹ ní kí ni wọn sọ̀rọ̀ àbí. ní nǹkan ẹ lé nǹkan kan bó. máa fi ń bókù sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ti lè rò ó ní ọkàn mi pé ah tí bá mi wá lè wà láyé báyìí kírù nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí mi hmm. tí ó bá kàn di lóru yóò kàn pè mí ni mo sì bá òun yóò pè mí lẹ́ẹ̀mẹ́ta pé ah ṣé bí kinní tá a máa ṣe ń báyìí tá a máa ṣe ń báyìí lọ sí ah bàbá yóò wá yóò pè mí. pẹ̀lú ògo ọlọ́run ṣé ṣé nǹkan tẹ̀ ń wuyì tó dá ẹ lójú. tó dá mi lójú ni ṣé ah ẹ béèrè lọ́wọ́ olódẹra kí n bá kí n bá rí nǹkan kan èmi ó sọ pé ah, wàhálà mo sì gbóhùn bá mi ah. n báyìí báyìí báyìí ló sọ fún mi. ẹ ń gbóhùn bàbá yín tó ti kú ó tó bí ọdún mélòó ti rà bàbá yín ti kú rà ní. kò tí ì pọdún kan. lọ́dẹ o mo fẹ́ kẹ́ ẹ fìdí òótọ́ ọ̀rọ̀ tí yẹn ń sọ mo fẹ́ kẹ́ ẹ fìdí rẹ̀ múlẹ̀ àti gbọ́rí wọ́n pe kinní kan ní àkúdàáyà tọ́pẹ́ lómi ó jáde láyé ní rúra yìí wọ́n ní wọ́n rí ní Ògbómọ̀ṣọ́ wọ́n ní wọ́n rí ní Ẹnugun eh, wọ́n ní wọ́n rí ní ilẹ̀ Haúsá tí àwọn ẹ̀mí yìí sì wà á ti gbọ́ rí pé àwọn ọmọ kan tí wọ́n wá owó bìrìbìrì wọ́n lọ sùn sí ibojì òkú sáwọn agbára báwọn sì wà ṣé òkú tó ti kú séyẹn sì tún lè bá a sọ̀rọ̀ ìgbàgbọ́ wo lẹ ní nínú àkúdàáyà. Ah, torí ilé tẹ béèrè lọ́wọ́ mi torí iṣẹ́ tí mò ń ṣe mo bá àwọn èèyàn pàdé lóríṣiríṣi àkúdàáyà wà àmọ́ rú bàbá mi tó kú ó ti dàgbà ó ti tó lọ ó tó àsìkò ló lọ nǹkan ẹnìkan ò lè fọwọ́ sọ̀yà pé òun ló ń pa bàá mi ọ̀rọ̀ tí kò kú ọlọ́run tó. bàbá bàbá bàbá ọ̀tọ̀ ẹni ọdún mélòó. bàbá mi lé ní one fifty. one fifty. bẹ́ẹ̀ ni kó tó kú. Eh, one hundred and fifty years bàbá yín lò ah, èèyàn kan ló pa wọn lóòótọ́ ikú àtọ̀dọ̀ lómi. wọn ní kẹ́ni wọn wá sọ pé èèyàn kan ló tún pa èèyàn ẹni tí wọn ò rí pa látìgbà tí wọ́n ń jagun tá ń ṣe gbogbo ẹ̀ tó lóko ọdẹ tó lọ tó dé. bẹ́ẹ̀ wọn bóyá ẹni tó yẹ kó lo bíi eh, hundred èèyàn wo ló bàbá yín rè sí one fifty <laughs> bọ́dọ̀ ń bá tiẹ̀ fún ẹ̀yin eh, náà lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn ó lo bá bí one seven tàbí one eighty báwọn. Ah, eh, kò sẹ́ni tó fẹ́ lọ́run tí yóò wá tó ń pẹ́ pẹ́ pẹ́ mọ́ báwọn lọ́run bá ẹni ó bá lo hundred ní ìsìn wọ́n so mọ̀lú mọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, ìgbà tí ẹ ní accident tí wọ́n gbé lọ sílé ìwòsàn ẹni ẹ ti kúrò nílé ayé ilé ìta wà yìí. Ah, wọ́n sí ní ilé ayé mi èmi ò mọ ibi tí mo wà mọ́ ó ti dàbí ìrànràn tó jẹ́ pé àwọn tí mò ń bá ṣe níbi bẹ̀ yẹn mi ì mọ̀ wọ́n rí ibẹ̀ mo ti níyàwó ọmọbìnrin yẹn mú mi ní kò í ṣe pé ní a máa fi ẹnu sọ ọ̀rọ̀ fúnra wa báyìí but n tí n bá ti ń rò pẹ̀lú yín náà ni ó ti ṣe ó ti ṣe déédéé. inú ni pé ayé pé gbanu o. àárín ayé pé méjì kóró pé márùn-ún lórí tèmi rí dédé tí mo rí mo ti já síbò mi níjọ́ tí ń sì dá yàn mọ́ báyìí kúrú ni mo jẹ mo sì ń jẹ kúrú báyìí bí mo ṣe ń jẹ kúrú mo kàn rí i pé ọmọbìnrin yẹn òun náà ti sọ fún mi pé tí n bá ti lè jẹ kúrú yìí ń padà ìbọ̀ kí n má ti lọ kí n má ti lọ òun ló dá mi dúró títí